إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته نعم إليه ترى رياض السنة كتاب فتح المجيد شرح كتاب التوحيد في àǹfààní ka ẹ̀rọ síra tí ó ń ṣàlàyé nípa nǹkan kan tí wọ́n sọnù ní àwùjọ mùsùlùmí ìṣùpé látara nǹkan tó sọnù yìí olóòní gbogbo àwọn oríṣiríṣi àwọn aburú pẹ̀lú tí ń ṣẹlẹ̀ kí nìkan náà òun náà ni àkídà as-sahiha àdìsọ́kàn tó lálàáfíà tó bá ti ṣe Ànábì sallallahu alaihi wasallam mu àti àwọn sọ̀hábà rẹ̀ àkídà yìí ni ó jòlò ní àwùjọ lẹ́yìn gbogbo nǹkan fi ń darú dúró dájú pọ̀ nǹkan wa lè yanjú kò sí bá a ṣe lè ṣe tó àfi ká padà sí di pé kí àpéjà yìí kó dára kọjọba Ànábì sallallahu alaihi wasallam níbi tí a bá síra náà dé òun ni à ń ka báwo nípa pé min ash-shirki lubsul halaqa wal khayt wa nahwihima. لرفع البلاء أو الدفع أو دفعه ọ̀rọ̀ nípa كيما kéèyàn máa so okùn àbí òwú àbí nǹkan kan tí ó jẹ́ nǹkan olóbodò kan kéèyàn máa fi sí ọwọ́ àbí kéèyàn fi kọ́ ara nítorí pé èèyàn fẹ́ kí aburú kan kó máa ń ṣèyàn àbí èèyàn fẹ́ kí aburú tí ó báyàn kó kù ní ara àyàn ibẹ̀ ní àwà. so àwọn ka hadith ti sheikh muhammad ibn abdul wahab rahimahullah tí wọ́n mú wa tó ń ṣàlàyé pé man ta'allaqa tamimatan fala atamma Allahu wa man ta'allaqa wada'atan fala wada'a Allahu وفي رواية من تعلق تميمة فقد أشرك بدعوة غنغنتي من تعلق وداعة ẹn tó bá su nǹkan tá a pè ní wádàá tó bá fi kọ́ ara ìyẹn pé aṣàlàyé tó ń jẹ́ wádàá òun náà ni owó ẹyọ sọ pé ọlọ́run ní wàlá wàdà àwọ̀ ọ̀la oúnjẹ ọ̀hún ọlọ́run ní jíkẹ́ni yóò ní sinmi ìdí àkàlù nínú òun náà ni wà kó lu wàlá tààlà kà wàlá àìkà. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى قوله ومن تعلق ودعة بفتح الله وسكون المهملة قال قال في مسلم الفردوس يخرج من الباب مثل الشرف بالتقول من العين وقوله فلا ودع الله له بتخفيف الدال اي لا يجعله في داعة وسطون في داعة وسطون قال أبو السعادات وهذا دعاء عليه قوله وفي رواية من تعلق تميمة فقد أشرك قال أبو السعادات تعلق متعلقة تميمة فقد أشرك ولا أبو الثعلات إنما جعلها شكا لأنهم أرادوا دفع المخالفة المكتوبة عليهم وطلبوا دفع هذا من غير الله الذي هو دافعه قال الشيخ الله تعالى ولا ولابن أبي حاتم عن أبيبة أنه رأى رجلا يدي خيط من الحق من الحمى وتفاعلوا وطلع قوله آية. تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما يؤمن أكثرهم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون قال ابن أبي حاتم حدثنا محمد بن الحسين بن إبراهيم بن أشتاق حدثنا يونس بن محمد حدثنا حماد بن سلمة عن عاصم الأحول عن عروة قال دخل حذيفة على قميص فرأى في في حضرته سيرا وقطعه أو انتزعه ثم قال وما يؤمن بالله إلا ربنا ربنا يباي الرحمن أبي حاتم محمد بن إدريس الرازي التميمي الحنظلي الحافظ صاحب الدار والتعليم والتفسير ومنهما ما تصدرت السبع وعشرين والطلاق بها نعم الشيخ عبد الرحمن علي الشيخ رحمه الله كذا في شرحه وتوشي سيرة كتاب التوحيد فهو أصل شرحه فتح المجيد wọ́n ní kọ́wùlùhù wàmẹ̀ntàẹ́lẹ́kọ̀ wọ́dà ẹ̀dán wọ́n ní gbólóhùn anábì sallallahu alaihi wasallam tó sọ pé ẹni tó bá fi wọ́dà á tó fi kọ́ ara ìfẹ́tì ìlúwà wọ́n ní wọ́dà àwọn wọ́àwọ̀ fátí àlóní wọ́sùkúrú àìmọ̀ mẹ́lá àti sukun tí kò ní ọmọ ní òkè. قال في مسند الفردوس ó ní tí ń jẹ́ wàdàá òun náà ni ẹni pé wàdàá wàdàá ẹni pé dáàlì ń sọkó la máa fún wàdàá oníṣẹ́ òdù kankan ni yóò kúrọ̀ ju minal inu odò ti máa ń yọ kí jẹ́ wádé àyè jáde yóò bí ó sọ́dà ní máa ń jọ sọ́dà ni bíi kọ̀ńténà kan àpòpò ẹni yòtẹ́kọ̀ bíi àlàáyìn nǹkan máa ń lò fún ni pé wọ́n máa fi ń wá ìṣọ́ níbi àlàáyìn á kílẹ̀ yìí nìsín. níbi àlàáyìn níbi àwọn ojú burúkú làwọn èèyàn máa fi ń wá ìṣọ́ pípé tí èèyàn bá fi ojú tí ó jẹ́ ojú tí ó ní agbára tó ṣe pé tábà ní àlàáyìn òun lẹ́sẹ̀ pé ọlọ́wọ́ bá fún ní agbára ojú tó ikú tó bá rí nǹkan tó jẹ́ oore lára àyàn tí inú rẹ̀ bá bàjẹ́ sí nǹkan náà aburú yìí ṣe nǹkan tó jẹ́ nǹkan orí òun eléyìí tó ń pè ní ayin kò kí ń ṣòwò ní àjẹ́ nínú tó máa èdè torí iṣẹ́ tí ntí àwọn ń pè ní àjẹ́ nínú èdè Yorùbá ó yàtọ̀ sí ìtumọ̀ nǹkan tí wọ́n ń pè ní ayin nínú ṣẹ̀ríà kọ́lá nàbí sallallahu alaihi wasallam àdéhùn bẹ́ẹ̀ lọ Sahih Muslim àtàwọn kótópù súnà nìmí tí ànábì sallallahu alaihi fi rẹ̀ pé àlàáyínú hakun ipe ojú kí agbára ojú kó máa ní ìlapa lára nǹkan tó bá wò hakun ó rìnlẹ̀ ó wà bẹ́ẹ̀ àmọ́ ń gbomi ànábi tó sọ law kana shay'un yusbiqul qadar la sabaqatihul ayn ànábi tó bá ṣe pé ó kí nǹkan kan kọlọ lè yí kádàrá padà ni ẹni pé láwùn ó túmọ̀ sí pé nǹkan yẹn kì í ṣe tó lè rọrùn láti ṣe nù mímú kádàrá kò ṣe yí padà rárá ntọ́lọ́ ti kọ kalẹ̀ kò ṣe yí padà alẹ́bìnrin tó bá ṣe pé ń fẹ́ kẹ́ ẹ mọ bí ojú agbára bó ṣe lágbára tó ní àlàáyìn yìí tó bá yẹ pé nǹkan kan bá lè yí kádàrá ọlọ́run ọba padà ni àìn ìyẹn ni pé ojú àwọn ẹni tó bá ní agbára ojú òun mo bá lọ lè yí kádàrá padà àmọ́ kò lè nǹkan kan ò lè yí kádàrá padà àdé tó ń jẹ́ kó yé wa ó mi ìpínlẹ̀ abájá ẹ̀jẹ̀ nìkan ní agbára ojú náà kò lè ṣe nǹkan kankan àfi nǹkan tó lọ́n bá ti kọ́ pé nǹkan yẹn yóò ṣẹlẹ̀ bákan náà ní tí ojú fi àtẹ̀yẹ́ ní pé àárín táwọn wí tó fi yàtọ̀ sí àjẹ́ ẹ̀rí pé àwọn tó máa agbára kan tó máa ní ń ṣe pẹ̀lú àwọn jinn pẹ̀lú àlìjẹ̀nu òun ni pé bóyá ẹnìkan nìsín ó ní agbára burúkú yẹn tí ó máa tàlìjẹ̀nu bóyá àlìjẹ̀nu yẹn ìtọ́mọ̀ ni bóyá ìtí ọmọ ni tó gbé ń bá iṣẹ́ papọ̀ tó bá ti wò pé òun fẹ́ kí bóyá ẹnìkan bá wọn jà òun fẹ́ kẹ́rí ọmọ fọ́ àlìjẹ̀nu burúkú rẹ̀ yẹn ló sì lọ sí lọ́rùn lè ṣẹ́ wọn fún bẹ́ẹ̀ sì ni àwọn àlùjànnú burúkú tí àwọn ti rẹ́ẹ̀dì pé ó yẹ lórí ibú ni tẹ́ táwọn ti yẹ lórí ibú ti wọn ṣe báwọn ọmọ ogun ṣe máa ń jòkó sí àwọn junction káàkiri wọn tó wọn lè tẹ́ tí ó wà á rán wọn níṣẹ́ ibú kọlọ́ba jẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn jinn àwọn náà ṣe máa ń jòkó sí gbogbo ẹni tó bá ti ṣetán láti sàbúrú wọn ó jòkó sí lẹ́gbẹ̀ẹ́ tó bá tọ́ ẹ máa lò ó lè àwọn ọmọ ọ̀rọ̀ lọ́wọ́ ó lè má ó lè má má àmọ́ wọn mọ̀ lọ lè ṣe nǹkan yẹn tó bá ti di pé ńgbà míì wọ́n fẹ́ ṣe nǹkan báwọn jọ lè bá ṣe láburú ni so náà ní ẹni pé àwọn èèyàn mọ̀ ní àwọn èèyàn wọn ò fàjẹ́ tí wọ́n ṣe dáadáa so àlìjẹ̀nú tó ń lò èyí sàlìjẹ̀nú dáadáa so nǹkan tí ó wà níbi àjẹ́ tó fi yàtọ̀ nù sí àlàáyìn àyìn agbára kan ni ọlọ́wọ́ ní máa ń fún yàn lẹ́yìn ẹni tó bá ní òkè máa kì í mà kọ́dà ìta jàjẹ́ tà ń sọ yìí ẹlòmíì tó lè ṣe léṣe pé wọ́n tó ní wọ́n tó ní àwọn nǹkan tó pa àjẹ́ ní wọ́n mọ̀ dúró di wọ́n mọ̀ wà ń pé wọ́n táwọn bá fẹ́ fa ọwọ́ àárín àwọn àwọn ọmọ táwọn ó ṣe àwọn ọmọ ọdún alákatọ́ ọmọ ńlá ọmọ ọdún kiri katọ́ ọmọ títí tó di bí ó di ara wọn. sórí ẹni tó bá lọ́hùn lájẹ ẹ̀yin ẹkẹrúkẹ́yà fún ẹkẹrúkẹ́yà fún ìsílẹ̀ àjẹmú ní tẹ̀lé kí tọ́balẹ̀ nìkan ń jẹ́lẹ́gbẹ́ ọmọ kan wọn nìkan kò rọrùn sùn ẹ kéwú kíyà fún àlìjẹ̀nú ní jẹ́lẹ́gbẹ́ àlìjẹ̀nú ní jàjẹ́ kò sí ti ń jẹ́rẹ̀ àlìjẹ̀nú ni tẹ́ bá ti kéwú kíyà wọn ò fi oore sí yányán ni sọtàmì sọ̀rọ̀ sálàm tí ọ̀dọ́ wò ni ló ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ògbọ́n ọlọ́wọ́ bá yìí ṣe dìsí náà kàfẹ́ tí ìmánì rẹ̀ bá dúró lórí rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àìlám àmọ́ àlà àyìn òun ni pé ẹni anẹ́tọ̀ sálàmù sọ pé àyẹ̀ṣẹ́ka asan àṣẹ ó ní táwọn yẹn máa ń lo kinní yẹn fún wọn làwọn ò fẹ́ kí olójú bú ní bá ní àìnù yẹn la kó o ṣe nǹkan kan fáwọn wọn mọ̀ á fi kinní yẹn bí sọ́dà ní jẹ́ kinní yẹn lé gẹ́gẹ́ bí kọ̀ńtínà kọ̀ńtínà wọn máa ń rí nínú omi ni gẹ́gẹ́ bí ṣèkì ti sọ filbahar tẹ́bárì nǹkan yẹn túmọ̀ sí pé òun ni nǹkan tí wọ́n ń pè ní owó ẹyọ ẹsìn nínú náà ni táwọn afábá ń ṣàlàyé wọn ni al-kufru milla wa shiriku milla tẹ bá rí àwọn tí wọn ń ṣẹbọ nílùú yìí ní nàìjíríà bí ó jẹ yorùbá ni tẹ lọ léwu tàwọn ẹlẹ́bọ àwọn yíbò náà ẹrì tó ti ṣe pọ̀ tẹ lọ léwu àwọn ẹlẹ́bọ haúsá ẹrì tó ti ṣe pọ̀ láàrin ara wọn tẹ kó nàìjíríà tẹ lọ sílùú míì náà ẹ máa rí ìṣopọ̀ torí pé kí ni àṣírikú mìlà wẹ̀lkúfúrú mìlà ìlànà ni tó ipá àwọn kan máa ń tọ̀ lóun jẹ́ pé bídíà náà mìlà ni ẹ kàlẹ́ máa rí yàtọ̀ díẹ̀ díẹ̀ àmẹ́rì pé irú nǹkan báyìí ń bẹ lọ́dọ̀ tiwa náà ó kàlẹ́ máa jọ tán gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ wò Sheikh Abdulrahman Ali Sheikh òkè sọmọ Nàìjíríà ó wá ní iṣẹ́ rí wá dá àtàwọn wí àwọn èèyàn máa fi ń ṣe fáwọn fi ń ṣe oògùn ìsọ́ra ni. وقوله صلى الله عليه وسلم ولا نبي وصلنا حديث يكي فلا ودع الله له ẹni tó bá ń fi owó ẹyọ yìí tí ń sọ pé òun fẹ́ fi sọ́ra anábìwá ní ẹnìyẹn kò ní ní sinmi bitafi dan wala wada allahu la ay la ja'alahu fi di'atin wa sukunin yọ ni pé tí bá ń ṣe tí ń sógun káàkiri wípé ọlọ́mọ yẹn ìfẹ́ kí apá ọ̀tá ọ̀ká mi anẹ́sọ̀ sọ́làm ni pé ó lè ní ìsinmi òsìlẹ̀ ní fọkànbalẹ̀ àyà ó lè ní ìsinmi anẹ́bí ni wàhálà wàdà àlọ́ọ̀là kọ́lá Abu Sa'adat inú àwọn abẹ́sìn tí ń jẹ́ Abu Sa'adat wọ́n ní wàhálà dùn áhùn àlẹ́ ìpè lànẹ́bí sẹ́lẹ̀ ọ̀hún ìwọ tó bá ń wá yọnu ayé kí o lè rí yọnu ayé ìbínú ọlọ́run ló tó máa rí ayé òní ó yọnu sí ọ bóòlù ti lé gbogbo gbogbo èèyàn lè yọnu sí ọmọ tàn láàrẹ jẹ bí gbogbo èèyàn ṣe lè rẹ bẹ́ẹ̀ gbogbo èèyàn lè òun lè ṣe kí ni òun lè yọnu sí ọ anabi ni ẹ̀ṣẹ́ kí ni àdúrà lélẹ́yìí èpè dùn áhùn àlè èpè ni fún ẹni tí máa lóun wá ìyọnu ayé kí àwọn asọ́ra kí ni ànábì ni ò lè rí sọ́ra ò lè rí sọ́ra ndé sọ́ra ni pé ọ̀fẹ́ kú náà ni ó padà kú lọ́kàn náà ni ọmọ ńlá mi yẹ mo tún fi ṣe ìfì máa tàbí ọ̀gá yìí tọ́jú bá lòun ní kúkú dà ó kúkú nǹkan mi tàbí ẹ̀ka náà wà áìtì àbúrò wọlé mọ́tò wà ṣìlò ọ̀nà tí wọ́n gbà kúlé lọ́tọ́ ó lè yàtọ̀tọ̀ síra wọn àmọ́ bí kan náà lọ́ yorùbá yorùbá ìfẹ́ kú tẹ bá gbọ́ àdúrà àwọn ẹ̀mọ̀ pé àdúrà o fẹ́ kú náà ni ọlọ́mọdé akú kékeré ẹ̀hẹ́ ọlọ́mọdé akúkú náà ẹ̀hẹ́ ọlọ́mọdé akúkú omi ẹ̀hẹ́ ọlọ́mọdé akúkú mọ́tò ọlọ́mọdé atójú orúkú tuntun kú irú kú lọ́wọ́ abẹ́ kú gan sọ ọlọ́mọdé ajáde wọlé ọlọ́mọdé awọlé ìjáde àhà ẹ ò gbẹrú irú àwọn àdúrà àwọn àdúrà jantí eléwo ni a ní àdúrà ìníròrí ọlọmọdé eh, ọlọmọdé asin ọlọmọdé asin ọlọmọdé asijẹ ọlọmọdé asimu ọlọmọdé asijọ ọlọmọdé asijàgẹ ọlọmọdé aha ọlọmọdé afẹjẹkọ ọlọmọdé afẹnukọ ọlọmọdé afẹgbọkọ aha ọbẹ ní ọlọmọdé àwọn bàbá kọ gan wọ kí kò sá fẹ kí kí àwọn ọmọdé àwọn kù yìí náà ni ọlọmọdé ní ọlọmọdé alẹ tẹtẹ olóòlẹ mi. fa innahu gbogbo ẹni tí ń ya gbogbo ẹsẹ gbogbo agbárí gbogbo ọrùn gbogbo okùn kọrọ làwọn lè máa rẹ kó lè máa sí sínú wọn. aa kó o kú ni kò a ó padà kú yọ kan náà ni. ń bẹ nínú wàlá alifan akéwú yóò sì dùn lẹ́nu wọ́n sì máa fà á ẹ̀wá ní rí ìwúlò rẹ̀ nínú ẹ̀mí àti nínú iṣẹ́ tó agbẹ́rin tí ẹnu orin òun gẹ́gẹ́ bá yí owó sì máa ń fa àrùn bó ṣe kéwù wọ́n yẹ kọ́ ọmọ kí gbogbo wàhálà rẹ̀ tó ń wá kì í tawakkal ala rahmani in kunta aqilan gbẹ̀mí lọ́lọ́run tó apẹ́ làákàyè rẹ̀ bá pé ó dà pé ti òpé nù gbà náà ẹni tí ń gbẹ̀mí lóògùn làákàyè rẹ̀ òpé nù inú kọ́ wílẹ̀ o bàbá tí ó kọ́ síra náà ni o wọ́n náà ń kà tawakkal ala rahmani in kunta àkìlá. àbí ní tawakkal ala rahmani in kunta àkìlá. méjì ta nínú ẹ̀kọ́ òun méjèèjì ta nínú ọ̀run méjèèjì So nínú wá mi pé làákàyè wọn ò sí fún ọ níjẹ́ báwọn wọ́n tó bá ń gbójú lóògùn lákàyè ò sí fún ọ òun dè mọ́lé òun ní lákàyè níjẹba pẹ̀lú orin yìí náà ni o pẹ̀lú orin tí mo kọ́ fún ọ̀hún táàjọ́ máa ń kà ọ̀hún òun ní lákàyè o ẹni tó bá ní lákàyè wọn pé a ah, ah, kò ń jò yí lóun ní wàá sọ mi ah, òun ní lákàyè níjẹba tawakkal ala Rahman tó lè mọ́ ní àmọ́tọ́ ti rí àwọn kéwú àdàmbàdì tó ń ké yìí olùfàwákì so ó ní pé yẹni anabi sọlọ sọlá ní pé ọlọ́run ní jẹ́kẹ́ ni ìyẹn ó ní sinmi tẹ́ bá sì wò gbèsè ayé wọn lóòótọ́ wọn kì í ní sinmi wàláì tàlà ẹni tí bá ń sògùn wọn kì í ní sinmi ẹni tí bá ń ṣe bí dáhà kì í ní sinmi ó lé ní sinmi ó fi sínú ẹni ara wọn ṣẹlẹ̀ tí ò bá ṣe méjèèjì rí kò ní mà wàláì tàlà ẹ kiri àìsàn lọ káàkiri ẹ pariwo pariwo ẹ ràn fún ràn fún ràn fún ràn fún ràn fún. ẹwọ là ń sọ wájú pẹ̀lú rọrùn yìí nìdí kò sẹ́ni kan ranjú kò sẹ́ni kan ohun kan há kò sí ké àwọn omi gbóná kí kò sí ké ọgbẹ́ ẹnu mú torí ké ń pariwo ni ní kékeré ń fi ọ̀sán pariwo sọ́gbẹ́ ẹnu mú ọ ṣé tọ́lọ́ náà nílé yìí àti ẹni tó bá ṣe bídí pé ìyá mẹ́mẹ́ àwọn tó máa ń já torí wọn gbogbo wa náà wọn ràn fún bàbàbàbàbàbà wọn ràn gbẹgbẹ wọn ràn gbẹgbẹ bí ẹni tí ó yàgbé ara ní kan wọn ké báyìí sóòtú mọ bóńdì rẹ kẹsì ní máa kọmọ gbogbo kéèyàn tó àkìlọ wa lè tẹlẹ yìí wá sí àà ah, ah. so òun ni pé yẹni kéèyàn máa fura ẹni tó bá ti ń ṣoògùn tó ń wá owó ẹyọ ẹ á ò wá lọ á ò wá jó.

òní nísìnyí tẹ́lá ti wọ́n lò tán àwọn náà máa ń kọ o ẹni tí ó wà lọ ẹni rí kán sọ bẹ́ẹ̀ a ò wá lọ a ò wá fi síngẹ́rẹ́ tẹ́rí àà èyí a ò wá fi fọ́kọ̀ mu èyí òní nísìnyí náà ní ẹlòmíì tí kùnà bá wú ó ti jẹjẹ kú jẹ gbogbo òfun ti bàjẹ́ ó ti lòlòkulò ẹ̀dọ̀ ti rà látara ìjẹkújẹ oyún tá à ń wá sọ yìí náà ni ní wá sọ ọ̀gá ti kọ́ para rẹ náà o ti bà fúnra o ti para rẹ o ti bà fúnra rẹ jẹ́ o ti fúnra rẹ lè mọ̀ gbogbo agbárí wọn ti tẹ̀ sí bẹ̀rẹ̀ tí gbogbo ọmọ ṣẹ̀ kula tó o ti para rẹ kọ́ta o tó pọ̀ gan. so wọn ni pé anabi sallallahu alaihi wasallam ó lè òní nísìnyí òní nísìnyí tí a bá ti ń wá wàá kú wa káàkiri. qawluhu wa fi riwayatin wọ́n ní man ta'allaqa tanimatan faqad anábì ni ẹni tó bá ń so nǹkan mọ́ra tẹ̀mí ìmà òun ṣó anábì ní faqad ashraka ẹbọ ló ń ṣe ẹni tó bá ń so nǹkan mọ́ra ẹbọ ló ń tàn ń ṣe so bóyá ni so kọ́ mọ́tò ni so kọ́ àpò rẹ ló ń ju sí ni so tẹ̀síbáà ni so rí ní gbogbo tó bá láti so nǹkan mọ́ra anábì ní oúntọ̀ òun ń ṣe pẹ̀lú ọlọ́run kọ́lá abu sa'adat abu sa'adat náà sọ́kọ́ ìrọ̀ṣùn ọ̀lọ́ ó ní innama ja'ala ashirkan ó ní anábì sọ kíní yẹn di ẹbọ nítorí yẹn bá súnmọ́ra wọn lẹ́ anáhùn torí àwọn tó bá ń so kọ́ra aradu dafo al-maqadir al-maktuba alayhim ọlọ́run gẹ́gẹ́ yí padà kádàrá tọ́lọ́ ọlọ́run ní tí mo ní ó ṣẹlẹ̀ ni wọ́n ní ìyìn ní fẹ́ kó ṣẹlẹ̀ tó kádàrá náà lọ́fẹ́ mọ́ yí padà tó ọ̀ wá lè rí yí kádàrá wọn ò ní yí ó tún wá jẹ́ lẹ́bọ àwọn kọ́nù lẹ́yìn náà wà tọ́lẹ̀ abú dáfọ́ àìlẹ́hẹ́dá mìngẹ́yìrìlá tẹ́lẹ̀ fìtínà méjì ti ń bẹ lábẹ́ kí ọmọ ìdìǹkẹ́ mọ́ra nù o ṣéèkì ní àkọ́kọ́ ni pé ọfẹ́ yí kádàrá ọlọ́run padà ó ju pàjùṣẹ́lẹ̀ fọlọ́run ní tó bá ṣe náà ni àsìkò tó bá ní ikú náà ní ikú kọ́lá lómi bá débi ó ní pé gbẹ́kúdé òun tó ń ṣe gbẹ́kúdé àìkúléwe àà yóò lóhun ṣe ṣé o mọ̀ pé ó mọ̀ pé kó yí wa àdéhùn náwáwí àrùbáwọn náwáwí à àdéhùn bẹ́ẹ̀ ike ń jọ́tẹ̀ ń bọ̀ wáyé báyìí lẹ́tí ọjọ́ lò ń jọ́tẹ̀ ń bọ̀ wáyé. ó wọ́n náà bó ti dàgbà tó lọ́jọ́ eríhun ó rọ́mọ rẹ tí òun mọ rẹ tó ti tó kú ni ó àbúrò rẹ tó kú ni sáwọn ọmọ nǹkan kó lè gbà wọ́n lẹ́ẹ̀kan mọ́ kú so wọ́n wá dá iná wọn fẹ́ kú wọ́n ló kú wálé rẹ kì í ti pẹ̀lú ọba ní pé tọ́lọ́ ti kọ ni wọ́n fẹ́ ṣe kí ni fẹ́ yí padà pé ah ah ẹni ẹni ẹni náà ni tẹ́lẹ̀ bá ti sa ìkúléwé àìkúléwé tó ti sàásàásàásà tó bá dijọ́ tí bá wá ń rí ikú péye màláíkà dé ìwà gé kàjẹ́ ó wà bu ẹkún ó wà bu ẹkún wọn àyè wọn sunkún mọ́ ah! ẹ wọn sunkún mọ́ ó ti rí ìdí rí káì pé káì ògùn yóò ṣiṣẹ́ káì bọ́lítà bá ti sáàkù bí sáàkù ila rabbika yawma idhin al-masaq ó ti rí pé nǹkan dé wà bu ẹkún gbà tòun ni pé kí ló fà ni pé ẹ̀mí rẹ̀ ti gbà wípé àwọn àìkúléwé òun yìí òun ò ní kúléwé àwọn gbẹ́kúdé mọ́ gbọ́ pẹ́lú mi nǹkan tó bá fẹ́ kú gan yóò wá fọ́ sẹ́nu pé yé ikú mi ọ̀dá nísìn ikú rẹ̀ wọ́n ní ọ̀dá tó ó ti rí pé <laughs> yé ìkíní ìdé ọlọ́run á ní ọ̀dá pé sọ̀rọ̀ ọ̀yàdá ikú mi ọ̀dá nísìn ikú rẹ̀ wọ́n ní ọ̀dá òun ni kí àsìkò rẹ nítorí pé kí ni tó ti fẹ̀mí tẹ̀ tó ti lọ lè gbọ́ tó ti ṣe tó ti ṣe wọ́n pé àìkú léwu tòun ni pé gbúrú eléyìí ní àkọ́kọ́ wàhálà nù ẹlẹ́ẹ̀kejì ni pé dẹ́fẹ̀lẹ̀ azami ngéèrè la o tó ń wá ẹlòmíì nǹkan míì tí èso ọlọ́run lórí kọ́bọ̀ dáàbò bo ìnira tó fẹ́ bá ọ aláàbí wà dàfẹ́rẹ́ tó ṣe kọ́ ọlọ́run ni ọba onímọ̀ ń dáàbò bóyàn òní ń dáàbò gbẹ̀dá rẹ̀ rabbuna alladhi a'ta kulla shay'in khalqahu thumma hada ọlọ́wọ́n tọ̀ sọ́nà yóò bí oní ọmọ gáìdì rẹ̀ pé bí má débẹ̀ bí débẹ̀ bí so wallahu khayru hafizan wa huwa arhamur rahimin lọ́lẹ́ èmi ni mo lórí lẹ́nu tó máa ń sọ̀yàn so wọ́n á wá àwọn apá kinní kan àtẹ̀ṣẹ́ kinní kan oníkọ́ máa sọ àbẹ́rí kìíní kan àbẹ́yìn kìíní kan lẹ́wàá lọ òun yóò wá sọ abẹ tó wá fi síngbẹ́rẹ́ dérí tó wá fọ́n sí òun yóò wá jẹ́sọ fún ọ ara àfìtínà tí ń bẹ níbi ẹ̀bọ ìṣẹ̀lẹ̀ o ní pé inú tó jẹ́ ìpínlẹ̀ tawhid ìpínlẹ̀ akéda iṣẹ́ tọ́lọ̀ ń máa ń ṣe torí kò rú àwọn kèfèrí gan lójú kò rú wọn lójú kèfèrí yìí sóògùn sọ́ra àwọn kèfèrí jọ́ọ̀hún ní sọ àwọn kèfèrí àwọn àbútọ́ alẹ́bẹ̀ àbúlà wọ́n yìí sóògùn sọ́ra ẹ̀wọ̀jọ́ tí abraha tó fẹ́ wà lọ lè wó mẹ́ka abraha ẹ̀yẹ̀nẹ̀ ẹ̀yẹn abitọ́lì abraha wa ń bọ̀ ọ wá rí lẹ́nu ọ̀nà mẹ́ka ó bá rí ránkó mẹ́bí ọ̀ndẹ̀dì kan tí abitọ́lì bù ní lọ́ba kó abitọ́lì bù ní ẹ̀yìn ó ní wò ó kó mi kalẹ̀ èmi gbà tó wá gbára nkúmi rẹ̀ tán ọ̀yẹ̀ wọn ni ètò ah, ń lọ kábà nù ó fẹ́ràn níwó kábà ní àá ah, ah. ẹ sílẹ̀ lèlbẹ́ẹ̀tì rọ́bùn yahmi ilé ni ọlọ́run ti ń sọ ẹ̀wọ̀n kan yẹn ni pé kábà o ọlọ́run ti ń sọ ń bẹ kọ́mọ lọ́bẹ̀ ọlọ́run wo ọlọ́run ti ń sọ kábà ń bẹ àmọ́ra nkúmi yìí àná rọ́bùn ẹ̀jùmọ̀ èmi ni mo ní wọn àkúmi yẹn mo ní nǹkan mi gbà nǹkan mi lọ́wọ́ ẹ̀ àmọ́ so tẹ́lifù mọ̀ pé kìíní yẹn gan ó yí àwọn kèfèrí ìṣọ́ òun yóò wá yé mùsùlùmí mọ́ lónìí ìṣọ́ra tẹ́bá wo tí ti ń pa òǹkàlùkù lọ jù láyé lónìí ìṣọ́ra yìí náà ni yéè ọba tèmi jẹ yéè ayé lè ayé òmùyàn ní kankankan olójú olójú àwọn obìnrin ní obìnrin lọ́rin tó gbà pé aburú ò lè ṣeun pé àfitọ́lọ́mbá fẹ́ kọ́lọ́ ló lè ṣọ́run kọ́lá nígbà tí ń sọ yóò ní àwọn ọmọ ti kú tán ah, ọmọ yìí ti kú yé wọ́n ní ọ̀sáyé kò sáyé kò sí kéde mo ti di ọmọ ọdún forty years ẹni tí ò mi ó ti kú ẹni tí ò mi ó ti kú ìbẹ́ẹ̀ náà mo gba àwọn àbá kan àá lè dé mi báyìí kọ́lá ní ò mi nu wọn tó fi gbọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ọmọ yìí ọmọ yé yé yá ọmọ yìí wọ́n sọ gbogbo gbàdí wọ́n sọ gbogbo ẹ̀ kọ́lá ikú tó kẹ́lọ́ mi bẹ́ẹ̀ pẹ̀lú gbàdí náà ní kú fi ká mọ́ àbí èwo ló tún bá nu wọn pé gbogbo gbàdí ni ní ìlú mọ́ oyè gbogbo gbàdí ní ìlú mọ́ mo ti já ọkọ̀ mi gbàdí o mi ò tí ì ráfa àwọn gbogbo lẹ́yìn báyìí àbí sẹ́kù mẹ́dínà àbí bàbá àdíyà bàbá tó ní máàdù ìbàdàn máàdù làárọ̀ bí ìbàdàn lọ́wọ́ àti bàbá òun wọn lọ pé gbogbo ogun ìṣẹ́mọ́ tagbangba ìṣẹ́mọ́ so òun ni pé n tí ó yé àwọn kèfèrí gangan kọ́ ní sọ̀yàn lọ́wọ́ ní sọ̀yàn so kò yé àwa àgbà pé nǹkan kan àbí káwa kíní kan kọ́ di mọ́ra àbí káwa kíní kan kọ́ àbí káwa kíní kan ká so mọ́ra bẹ́ẹ̀ sì ni ọlọ́wọ́ bá lọ́ba tó máa ń sọ ni. tó bá jẹ wá ń wá sọ ọba padà sọ́dọ̀ ọba náà ní kó máa sọ ọ ẹ wò ọmọ ìgbà aládàá ipò jẹ kọ́kọ́ padà sọ́dọ̀ ọlọ́wọ́n kóhun ni ó sọ mi lẹ́yìn náà ó tún gba aládàá kó o tún ka nǹkan yẹn gángan tọ́lọ̀ ní kọ́ka tọ́lọ̀ ní kùrìsì tọ́lọ̀ ní kọ́ka ní sọ́lọ̀ wá ń kà kúlọ̀ àwọn ìfẹ́fẹ́ ó di o ó wà á rí ìṣọ́ ọlọ́run ó di mẹ́ta ọkàn ló tún wá balẹ̀ ó di mẹ́rin ẹ wo àwọn oore ẹ wo àwọn àgbákò tí ń bẹ́ẹ̀ nìkejì yìí tọ́hún àkọ́kọ́ ni pé ilẹ̀ ìlú ọmọ wa nú ẹ̀mí rẹ ilé wọn pami wọn pami wọn pami àkọ́kọ́ nù ẹ̀kejì ni pé dúkìá rẹ òní gbọ́wọ́ rẹ tó mọ̀ bí sóògùn káàkiri lẹ́yìn ni ó tún dọmọ yẹ̀yẹ́ lọ́dọ̀ tó ń ṣe fún ọ̀dọ̀ tó ti lọ lè ṣe òun ó bẹ̀kẹ̀ ọ̀rọ̀ alẹ́ òkúnlẹ̀ ni ó tó bẹ́ẹ̀ kó débẹ̀ pẹ̀lú gírímọ́nkáyì ó gbódele tó la ilaha illallah mọ̀ pé èèyàn káì àìní ẹ̀sìn ó tí ẹwà wò pé wọ adúrúwé yìí adúrúwé tó ka yìí ah pòfẹ́sọ̀ abádúrú kéwù yìí ló wà lọ́rọ̀ bàbá ológun ní oko nígbèríko abẹ́kúta gbogbo àwọn ìlọrin wọ́n mọ̀ lọ́bẹ̀ ní àwọn ayé àwọn fọ́tò kí a bá kiri àmọ́ndé afáàkì ní máa ń dé àyìn la ilaha illallah tó bá ń joyè wọ́n tó wọ́n jọ yàwọn fọ́tò papọ̀ tó bá rẹ́nì kan ni. ẹ̀rọ àbá yìí lọ rí ẹgbẹ́gbẹ́ pẹ́rẹ́ ìjà sọ́hùn nǹkan yìí tani afáàkì ah! nínú tọ́ ìyẹn wá ní ìyẹn wá so òun ni pé o ò ní o ò tó bẹ́ẹ̀ o yẹ ẹ̀yẹ lọ́dọ̀ wọn ni ẹni tó bá fẹ́ lọ lè ṣe lọ́dọ̀ rẹ̀ tó lẹ́yìn náà tó wá ní ọ̀wá tún ní ní fọkànbalẹ̀ láíláí torí tó bá ti ń jẹ́ báyìí wọ́n ti sọ pé ah. tó bá tó lála kan ọ̀gá ah. bí ọmọkùnrin tó tó dẹnu ní oṣù nìyẹn iṣẹ́ kan tó ń bẹ láti ṣùgbọ́n ọ torí léyìí òun a lè rí nílẹ̀ yìí àwọn ẹyẹ lè ṣùgbọ́n á náà ní maka ní mo hàn láti maka ìmọ̀ ọmọ ń kó wa kánú lónìí gà ẹnìkẹ́ lónìí ó tó fifty thousand ah, fifty thousand kúlọ̀ àṣìṣe àwọn náà Ah. tẹ́bá rí gbogbo àwọn olóṣèlú gbogbo àwọn kíní àtàwọn ẹlẹ́kọ̀ọ́ nu àtẹlẹ́kọ̀ọ́ gbogbo wọn tẹ́bá rí àwọn tí ń gbá wọn ní ojú báyìí ẹ wọ́n pé báyìí lẹ́sẹ̀ ya rẹ̀ tó ẹ sáwọn ilé yìí wọ́n sọ yín àwọn ilé yìí wọ́n sóògùn sọ́kùn ah. so kí ló fà ní pé àìsí àkídà àìsí ìmánì kò sí ìmánì kò sí ti ń so ó ní pé yàní qala al-musannif rahimahullah ẹni tó ṣe tíra yìí yàní pé sheikh muhammad ibn wahab ó ní wali ibn abi hatim an hudhayfa ó ní ibn abi hatim wọn gba ọ̀rọ̀ yìí wá pé látọ̀dọ̀ hudhayfa anáwòrán àdùkọ́ hudhayfa sahaba ni anáwòrán arajulan ó rí arákùnrin kan fi yadi khayt ó wá fi òwú sọ́wọ́ minal huma ó fẹ́ kí ìgbóná kó dọ́dọ̀ ẹni fi wá sọ̀rọ̀ bí báyọ̀ náà ti máa ń ṣe ni mo wà ní ibi tí ti ń ṣiṣẹ́ mo wá rí ọmọ kan ọ wá fi kíní rọ̀rọ̀ rọ̀rọ̀ bíi kékeré tí máa ń yọ lára ewé òun ee ọ wá fi kọ́ ọrùn mo wá pèké wá kí ló ṣe ọ́ ó ní ọrùn ń dùn ún ni ẹ̀hẹ́n kí ló wà ń fẹ́lẹ́ ìṣe ẹ̀hẹ́n ní kò wò kìí sí yọ náà ẹ̀ lọ wá rọ́ọ̀bù kó fi rọ́ọ̀bù ra ọrùn kó ra paracetamol kó lò ó eléyìí kí ni ṣe fún ọ wọ́n ní ah ẹ̀mọ́ ìjà bẹ́ẹ̀ ìbọn ìjà wà yìí lọ. so òun ni pé ẹni irú yìí òun náà ní sìn kò fẹ́ kí ọrùn ń ro ẹ̀dàkùn kí lọ́ọ́ kan ewé ọdán ìrọ̀rọ̀ ọdán gbogbo ọ̀nà Yorùbá sọ̀kọ̀ yà ni ọ̀nà ẹ̀bọ sá lawọ́ kálákálákálá sí wa ni òun ni pé ó ní pé ẹni yìí ó wá fi kíní yẹn sọwọ́ ó ní wọn fẹ́ kí ìgbóná kọ́ lọ́dọ̀ wọn ni fàkọtọ́ọ̀rù abu udaifa ẹni udaifa abuniyamani ó wá fa kínní yẹn já lọ́wọ́ rẹ̀ ó fa já bí kí ló dé mọ́wọ́ yìí áá wàtálà qawlahu ta'ala udaifa wa ka ẹni àyà ìfọ̀ radiyallahu anhu ó ní wa ma yu'minu aktharuhum billah illa wa hum mushrikun ó ní kí ló ń sọ ọ̀pọ̀lọpọ̀ yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ mọ̀ nígbàgbọ́ ẹlẹ́bọ̀ mọ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ ìdámọ̀ nìyẹn kí ló tọ́ mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ̀ nígbàgbọ́ tó pé ẹ bọ́ lẹ́ta fẹ́ràn báyìí tó ń tẹ́ ń sọ fún ni pé tó ń ṣe yìí ẹ bọ́ ló ń ṣe yìí áá ah, tó ah. òye ìfà ọjà kìnìún yẹn mọ́ lọ́wọ́ tọ̀ bẹ́ẹ̀ bá ṣe mọ̀ pé inú ṣe sí sheikh muhammed alayhi sheikh abdulrahman ali sheikh wọ́n ní qala ibn abi hatim haddathana muhammad ibn hussein bin ibrahim yani bun ashkab haddathana yunus bin muhammad bun يعني بن يعني محمد حدثنا حماد بن سلمة عن عاصم الأحول عن عروة قال دخل وضيف على مريض أتموا رواية لوا يكي يعني أورينهم حذيفة وولته حذيفة لكي فرأى في عدده يعني صبرا أواري أوكا tí wọ́n ń dèmọ̀ ní àwíntàzá ẹ̀wù àbọ̀ yọ kù lọ́wọ́ rẹ̀ ọba yọ pé á mọ́kìkìní sọ ọmọ ثم قال هو صفقي وما يؤمن أكثرهم بالله إلا هم مشركون سو ابن أبي حاتم هو الإمام شلعي ابن أبي حاتم هو الإمام أبو محمد عبد الرحمن بن أبي حاتم ومحمد بن إدريس الرازي التميمي الحنظلي الحافظ يعني كي نوع ما حديث ديكو حافظني sahibul jarhi wa ta'dil sahibul jarhi wa ta'dil yẹn ni pé wọ́n mọ̀ nípa ìmọ̀ ife báwo ni a ṣe máa ń mọ àwọn tí wọ́n gba àdéhùn wa ife ẹni yìí á ẹni tí a lè gba àdéhùn rẹ ni ẹni yìí ẹni tí a lè gba àdéhùn rẹ láì ṣe bẹ lára rẹ ni ẹni sheikh abu hatim ẹni mẹ́mọ́ abu hatim ó wà ní ẹni tí wọ́n mọ̀ nípa rẹ̀ púpọ̀ so tẹ́lẹ̀ máa ń sọ pé ìmọ̀ jarhi wa ta'dil ìmọ̀ jarhi wa ìmọ̀ kan tó ṣe pé àwọn tó ń bá ní takhasus ó tún jẹ́ takhasus kan ní ọ́ndà ilmul hadith ni ilmul hadith sòrò àwọn tó lọ́ máa ń fi nǹkan báyìí sàlẹ́sà àwọn tó yẹ pé dọ́bì tí wọ́n ní agbára yẹn ni pé ìhà nǹkan wọn ó ní agbára tó bá dákọ̀ ẹnìkan báyìí ọmọ gbọ́n lágbájá àá báyìí ni báyìí ni báyìí ni báyìí ìsìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn èèyàn náà dìsínà àwọn bẹ́ẹ̀ ni ẹni tí a ní nísìnyí náà àwọn sheikh ẹ Muhsin Abbad àwọn náà ń bẹ bẹ́ẹ̀ nísìnyí tunu àwọn afa tó jẹ́ afa aládìsí tó ní agbára ni wọ́n tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ní gbogbo Nàìjíríà yá àmọ́ ní mohadi tẹ̀yọ̀ kan o mọ̀jẹ̀ kẹ́lẹ́ kan tọ̀ ọ́ tó yé àní mohadi tó o tíra amúlù náà ń ka o gbogbo takiriju hadith wàláhi ẹni kó kárí wáyà ìnáwó ni amalu bin niyat kó ka kó ka kó ẹyọ kan péré kó ka àwọn pẹ̀lú sísílà ẹ̀rìn sínúdì rẹ̀ wọn ò bí dáa wọn ò bí dáa sùkà ni ọmọ pẹ̀lú ẹ̀mú hadisi ah ẹ̀mú ti bá wọn kà mọ̀ àmọ̀ ah, hadisi wa ah mọ̀ hadisi ẹni tó yẹ pé gan kò sí kira àwọn fìrúfù mọ̀ kárí jẹ́ lọ fìrúfù rẹ̀ gan ọ̀dà kátó wá ní ó jẹ́ mọ̀ hadisi ah ọ̀rẹ́ nìkan lọ sí kọ́ra wàláyà ara àfáà nípa ní nàìjíríà ó wà lọ sọ́dọ̀ sheikh raslan sheikh sa'id raslan olóòfẹ́ ò lè kí lọ́dọ̀ wọn tó bàbá wa ní ike àwọn kan náà ọpọlọ lè wọn á ní kó tó bẹ̀rẹ̀ kí lọ́dọ̀ tèmi ní ọkọ mu lọ sọ́dọ̀ nìkan náà ọ̀rẹ́ tẹ́ mu lọ òun ni pé kí náà ní kọlọ̀ lè kọ́ kọlọ̀ lè kọ́ ló bá àwọn kọfẹ́ kọlọ̀ lè kọ́ ló gà náà wọ́n ní wọn ní afásùn náà ní àmọ́ ẹ̀rọ fàkásùsù rẹ̀ lọ́gà ní lọ́gà àbíyá ni wọ́n kọ́ mu lọ́dún ní kọ́kọ́ lọ́dún lọ́dún méjì ń bẹ̀ náà tó bá lọ́dún méjì lọ́dún rẹ̀ tó ẹ̀sẹ̀ wá padà wá sọ́dọ̀ tèmi ó lè já látàmì. so òun ni pé ẹni tó pé lamakari tẹ̀lé olúfi gbó òdú lẹ́nu rẹ̀ ní ó ní òun pèrè nínú e ẹ̀rí pa ntara wa jẹ ntara wa jẹ ọlá ìbí máa ṣe pọ̀ tó lára àwọn ẹni àwọn àfa tí àwọn àfa ẹ̀ lérẹ́ nìkan tí wọ́n pè ní muhadi tí ó dúró ṣé bá láwọn àfa súnà náà ìmọ̀ wọ́n mọ̀lẹ́bí àwọn àwọn táwọn àfa táwọn yìí ìmọ̀ mọ̀lẹ́bí wọn tó ń gán mọ̀ kọ́ra lárúbáwá tẹ̀wà láì ẹ sọ̀rọ̀ sí fóònù kẹsọ lárúbáwá kẹ mọ́ wo ìbọn <laughs> ìbọn kẹjọ kẹ ní lárúbáwá làbẹ́ sọ kẹ mọ́ wo ìbọn ìbọn pàwùpàwùpàwùpàwù lẹ́mọ̀ wẹ̀ akílá adé báyìí ìbọn ìbọn pọ̀ ẹ mọ̀ adéṣu tí ọ̀gbọ́n lára wa ẹ lọ lè wo kútùbà náà kẹ ẹ lọ lè dẹ́jẹ́ tẹ́ gbọ́ kútùbà náà bí ó ti yọ pépà lọ́wọ́ ni mọ̀ adéṣu tí pépà bèlè jábọ̀ wàhálà dénú mọ̀ adéṣu ọ̀gá so òun ni pé bí tí mo ti lọ òun ni pé àwọn tó ní ìmọ̀ ilmul jarhi wa ta'dil wọn kì í ṣe afáàbí kéré o. àti nílò láwùjọ wa yìí àti nílò láwùjọ wa yìí tí kọ́mọ́ ṣàlọ́ àpòjú ìṣirò àwọn bẹ́ẹ̀ làwọn kan bẹ́ẹ̀ pé hadith náà ṣe lọ́wọ́ ní Madina kan kọ́nà kọ́mọ́ ṣàdí kan dé dáadáa tó kọ́nà kó ṣe mú wọn dúró wọn kò mú wọn dúró ní sunan Nabi sallallahu alaihi wasallam làwùrú àwọn ẹni yìí ẹ̀hẹ́n á nígbè ní lára wọn pé a ah, ah, níta ìlọ lè yìí nù ló ṣe bó ló ṣe lè jẹ́ mọ́ hadith bàtàfà náà ọlọ́run sànù fún wa náà òun ni pé yẹni lẹ́yìn náà tafsir ìmọ̀ tafsir ń bẹ fún bàbá ibnu abi hatim wà ghayrihima àtàwọn ìmọ̀ mi tuntun lágbára sabu sanata sábẹ̀ wà ìṣirina wà sàlàfùmíà òkú ní ọdún three hundred ẹnì ati ún ati àti ogún àti méje hijira anabi sheikh tó bẹ́ẹ̀ sàlàyé Hudhayfa bin Yamani wọ́n ní ismu al-Yaman wọ́n ní yaman taari òun ó kọ́ ẹni tí ń jẹ́ yaman gangan hablun ẹni hasbal ló kọ́ rẹ̀ hasbal bí muhmalatin tàbí hasil hasil ní ìdára ni hasil náà ni ó kọ́ rẹ̀ ẹ̀ hussein hussein tí wọ́n ti ní musagra musagra ìgbà fi musagra sí ni pé wọ́n fẹ́ ká mọ̀ pé wá nù tẹ̀fọ̀ọ́yìn ẹ̀yìn fọ̀ọ́yìn ní tẹ̀sígìrì lágbèwá fọ̀ọ́yìn wọ́n ní hussein ni wọ́n ní wàkùnkọ́ọ̀lù haslun wọ́n ti máa ń pè ní hislun bí kásìrì thumma sukun hislun al'abs bin muwahid so lẹ́yìn náà khafif al'ansar ara madina ni sahabi sahabi ni yani udaifa min as-sabiqin inú àwọn tán ti gba ìsìláàmù ni wọ́n kọ́ lọ́wọ́ sọ ibùsílù udaifa yẹn wọ́n máa ń pè ní aláṣìírí ẹnikẹ́ni tánàbí fi àṣírí sí lọ́dọ̀ ní ọ̀kadà àwọn mídíà kan sọ kékeré kan fẹ́ẹ́ sọ ibù sí rìtọ̀ aláṣírí rèé o tí wọ́n ní káwọn mọ́lá àṣírí àà sọ ibù sí rì ẹ̀ta lẹ́dí fi àṣírí sí lọ́dọ̀ níjẹba àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ nípa àṣírí òun lẹ́sìn àwọn aṣáláyé rẹ̀ ipe orúkọ àwọn tó jẹ́ àwọn mùnàfíkún ànábì ká fún òdeifa ànábì wà ní kófù pamọ́ kọ́mọ́sọ̀ fún ẹnìkankan tòun náà ti máa ń gbà nẹ́bì ní nẹ́bì pé hudhaifa ní sahibu sirri rasulillah sallallahu alaihi wasallam wa abuhu aidan sahabi bàbá rẹ̀ náà sahaba ni mata hudhaifata fi awwal khilafati ali radiyallahu anhu hudhaifa wa kú nígbà tí ìgbà tí ali tó bẹ̀rẹ̀ khilafa rẹ̀ sanata tètè wa talatin ní ọdún ọgbọ̀n àti mẹ́fà lẹ́yìn ìgbà tí àmẹ́tọ̀ sọ́nà tó kú tán qawluhu gbólóhùn òtẹ́yìnbà tó ní rajulan fi yadihi khaytun min al-humma ó rí ọkùnrin kan ó wá fi òwú kan sọ́wọ́ látara pé wọn ò fẹ́ kí ìgbóná ó ṣe wọn ayé ànàmà nítorí pé ìgbóná mu wa kana wọn ní àwọn aláìmọ̀ kéèyàn yu'alliquna at-tama'ima wọ́n máa ń so oúnjẹ mọ́ra wọ́n máa ń so pàrọ́ mọ́ra wal khuyuta àbí òwú na ní gbogbo ẹ̀yin ma ń sọ oògùn oyin tó ní òwú ni so òwú ẹ̀bọ ni o ẹ̀yìn àbí awọ àbí ẹ̀ má so máa lọ́rùn ìdí ni ti so máa ẹ̀bọ ni o ẹ̀wọ̀ à ń fi ẹbọ tọ́ ma kékeré ẹ dákun wàlùkùyùt wànáwìá àti nǹkan tó bá ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lè dáàbò ilẹ̀ ṣùmà tó ṣe pé ọbẹ̀ fi dáàbò bo ìgbóná àbí aburú so wàrọ̀wà wàkíyù an Hudayfa wàkíyù tó gbà wà látọ̀dọ̀ Hudayfa annahu dakhala ala marid ó ní ó wọlé tọyọ aláàárẹ̀ kan yàrúdù ọlọ́ lè kí aláàárẹ̀ náà ni gbà tó lọ kí falamasa àdọ̀dàwù Hudayfa wà fọwọ́ kan lápá òun fẹ́ bèrè òun fẹ́ fọwọ́ kan lápá tó báwo ni ara rẹ̀ ṣiṣẹ́ tó wà nínú àdáàbò tí a bá lè kí àyálẹ̀ tó ìmọ̀ èyí tó bá rẹ̀ kí wọ́n fọwọ́ kan lára tí wọ́n fẹ́ fọwọ́ kàn lára lára àdáàbò rẹ̀ ni apá ló fọwọ́ kàn bó ṣe bá òdùdù lápá nù á fàkọ́ọ̀lá bá ní máa hádá ewu ló tún dì máa pa yìí kọ́ọ̀lá ṣe ìhùn rọ́kọ̀ọ̀lì ìfì rúkìyàlì ìfì ó ní àkíní kan ni wọ́n ka nǹkan sí fún mi ni yẹni kí wọ́n pọ̀pọ̀ sí ọ̀pọ̀ ìṣọ́ ni wọ́n fi sí fún mi wọn á ní kí n máa fi sápá ọ̀kọ̀tọ̀ àìwò ni òde bàbá fàjà lára pa rẹ̀ lẹ́wọ̀mẹ́ta wàkọ́ làwọn sọ pé lẹ́wọ̀mẹ́ta hey tó bá kú wà ó wà àlẹ́ yìí tí kìíní yìí sì ń bẹ lára rẹ̀ máa sọ lẹ́yìtú àlẹ́ yìí mi ní kírun tí ọ̀la ìní kírun tí ọ̀la torí o kú lẹ́lẹ́bọ̀nù tó kú pẹ̀lú kìíní yìí mi ò ní kírun tí ọ̀la o ṣẹ́wọ̀ láwùjọ wa yìí tọ́lọ́ tí bá kú wọn mọ̀ ní kírun sí la ó ní máa mutí máa mutí àbá àwọn èèyàn máa pọ̀ tando ń dè mọ́ dì í wọ́n ń dè mọ́ra wọ́n sọ kọ́lé wọ́n sọ kíní kan tó bá ti kú wọ́n sáré mọ́kúra wọn àbá kíní ti kẹ́ wọn bọ̀ wá kí wọn bọ̀ ó ti ti dé ó ti ó ti yá ẹ mọ́ bọ̀ à irú ẹni wọn kọ́ ẹ̀kẹ́ kírun òun gẹ́gẹ́ ni ẹ̀kẹ́ kírun sí la sẹ́lẹ̀ yìí mutí hùn ẹ̀kẹ́ kírun sí la ẹ̀kẹ́ kírun sí la so òun ni pé ẹ̀nì ọ̀rọ̀ ṣẹ̀ríà ọlọ́run ó dàrú ọ̀rọ̀ kí ló ti parí pé àkídà náà ni ọ̀rọ̀ tàwíìdì kò yé wa ọ̀rọ̀ ẹbọ kò yé wa so òun ni pé irú eléyìí ẹni tí ń de nǹkan mọ́ra tí ń so mọ́ra tí ń so mọ́lé tó wá kú lérí rẹ̀ ọgbọ́dọ̀ kírun tó ń tọ̀hún dà tó kú sérí rẹ̀ ẹ̀wọ́n náà sọ fún ni pé tó bẹ́ẹ̀ lè kú sérí kìíní yìí máa sọ lẹ́yìtú àlẹ́ ìkíni kírun tí ó wọ́n fi nǹkan wọ́n níbi ọ̀rọ̀ yìí nkaru misla hada ẹni pé kí ọmọ kọ̀ǹtì ẹ̀ náà bá ti rí bẹ́ẹ̀ nítorí bá ti rí ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ wọ́n náà tó fi kọ́ kódà kìí ṣe pé kódà ẹ̀ṣẹ̀ tó bá rẹ̀ ń ṣe lọ́hùn wọ́n náà tó fi kọ́ ọ̀nà kan náà kejì sábẹ́ tó bá lè jágbe mọ́ lọ́mọ kékeré ń jágbe mọ́ pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ kékeré kan ní ìsìn tí wọn náà ọmọkùnrin kí ni wàá lẹ̀ báyìí kí ló ń dààmú wọn ọmọkùnrin tó ń sitọ́ sọ́fẹ́ ìyàwó ni ọba ìyá ara rẹ jẹ́ kò sì máa lọ́ntì ẹ̀ ó ṣe kí ni ṣe ń kárùn ìjọ mi tó bá rí ẹlòmíì tí bá ti ń bọ̀ tó bá fẹ́ dẹ́rù kí bá yọ̀ wọ́n mi o ẹ̀wọ̀n gbogbo ara tó ba àwùjọ jẹ́ nù gbogbo ó rí báyìí á wò ó èyí wọn mọ́ra wọn ní ọkùnrin wọn tẹ̀lé ra wọn wọ́n dúró láwọn tó àwọn ọmọ kéékèèké a sì mọ kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn a sì mọ lọ a sì mọ bọ̀ la ilaha illallah tọ́kùn ìbá lè yà yìí tí wọ́n jágbe mọ́ bí tẹ́lẹ̀ náà jágbe mọ́ yà yìí yóò kọ́ ní sílé ni kò ní ráyè àti wọn sábúrú káàkiri àmọ́ àfọwọ́ lẹ́rọ ni àwọn wọn akọ̀ kọjá lọ nítorí kan wà náà ni káwọn ọmọ tó fẹ́ bẹ̀rẹ̀ sún náà òun ló sàgbákò òun ló sàgbákò pé à ah, òun náà máa ti bẹ̀rẹ̀ èyí eh, òun náà máa ti

tòlẹ́ẹ̀fì máa bí àwùjọ yìí bó ṣe burú tó ṣe burú tó òun ni pé wọ́fí nǹkan mísìlẹ̀ hàrà tá a bá ti rí tó jọ bẹ́ẹ̀ ẹ máa kọ́ ọwọ́ anumọ́tò rẹ nìkan tó di kíní tó di dírẹ́bà tó di ọgbà áá ayé ẹ̀lẹ́ ẹkùsẹ́ pátárọ̀ ẹ̀wọ̀n ni a lè rí ẹ̀lẹ́ ah, kíni kíni kíni ah, ń bí pé kílẹ̀ ń belé ìtẹ́ sọ pé kíni so ẹ̀mí tiẹ̀ náà máa ń kó náà máa gbé àti ah, kí ni yọ̀ da gba tẹ́lẹ̀ mi náà bá tó wọlé tó náà bá tó bẹ̀ tẹ́lẹ̀ mi náà tó yọ padà já yọ padà já pé a ah, ní yìí ẹ̀wọ̀n ọjọ́ kan ni mo dúró ní iwájú ọjà wọn tún mo fẹ́ ra wọ pọ́ọ̀pù mo bá bí mo ti dúró báyìí ni máa ń gbọ́ òkà kúsanrín òkà kíní kan òkà àṣọ ah, ìta ògbẹ́ àtúwàdàn òwòlè báyìí kíní gbàtọ́ lọ́wọ́ jẹ fọlọ́wọ́ ṣe bọ́kùnrin kan ti bọ́ lẹ́nu lórí ọ̀kadà ngbọ́ kìtàkìtàkìtà ọkọlọ lè ra kíní wọn ni ó rà tán báyìí ó padà wá sí bí ọ̀kadà rẹ fẹ́ mọ́ lọ́mú ní ẹ̀dáfẹ́ wa onítọ̀hún mo ní ẹ̀yìn náà ni mo ní kílẹ̀ ra wọn ó ní ọ̀ka ìṣọ́ra ni kí náà mi ṣe ó ní irin ni irin náà ni wàá sọ yín ọ̀ka yóò sọ yín wọ́n wò níbi à ah, mo ní sàn pé irin yìí kíni kan lọ́bi ṣe wọ́n lọ wọ́n gba lámọ̀ náà tó di pé àwọn alágbẹ̀dẹ rọ òun yóò wá sọ yìí oríra rẹ̀ kọ́ kí á mọ̀ mọ́ bàbà wọ́n jẹ́ lámọ̀ gbàgbàgbàgbà èyí wọ́n tún fi sínú náà oríra rẹ̀ yóò wà mọ́ sọ̀wọ́ ó ní á ah. ó ní àbí fóun sọnù ni nígbà bá wù yín ó sì dùn sí kọ́tà fẹ́ mọ́ lọ́mọ́ ni ẹ̀ wá mo ní ẹ jẹ́ kí wọ́n á fún yín ní ọmọ jẹ́ sọ̀rọ̀ àfún yín ẹ mọ̀ sí àtàkùn kò sì síbẹ̀ mọ́ ló mọ̀ kúrọ̀tọ̀ fọlá kúrọ̀tọ̀ nìyà tẹ́ bá ti jí láàárọ̀ ẹ̀mọ̀ ṣe bisimilahi ndedila ẹ̀ bọ́ọ̀ máa sinmi ṣẹ́wọ̀n fún ọ̀sán wọn sọ̀rọ̀ àdé torí wọn ọ̀bẹ yóò dín bọ́ kọ́ olùkọ́ fún wọn ní ah, ẹ̀ṣẹ̀ wà fà ẹ̀ṣẹ̀ wà fà. tó kó jẹ́ pé bí wọ́n kálukú tábà ti rí bàjẹ́ là ń kọ̀ ìbàjẹ́ ò ní káàkiri gbogbo òlú báyìí kọ́dà àfà àfà yóò ní wọ́n bu kí lọ́wọ́ ajá àfa àfúta lọ́rọ̀ léke wú o ọjà àfa ọ̀dàgbà ojú erí kọ́mọ́ lè sọ fáwọn èèyàn ó sì yí ọ áá kí ló dé léke wú fún bí àtọ̀rẹ́ mi àfa àbùdó bá lò ó ní kí lọ́wọ́ ta lọ́rọ̀ léke wú ta lọ́rọ̀ léke wú kí lọ́rọ̀ lè ṣe mọkálíkì fún mọkálíkì ṣe wáàsì gbàtọ́ mọ̀ pé ó ń lé òní lè sòdodo kí lóun kí ló kéwu ọ̀rọ̀ rẹ lè mọ̀nù kí ló wá ní kéwú tó bá ti ní lè lò ó mọ̀ débẹ̀ mọ̀ débẹ̀ so òun ni pé yàrá ẹwọ ń tí òde ìfà mọ̀ ẹsẹ̀kẹsẹ̀ tó rí náà ló kọ̀ ọ́ ó ní bẹ́ẹ̀ ni wàá gbọdọ̀ máa ṣe gbọ́ta bá ti rí wà ń kàna ya'taqidu anna òṣàlàbọ̀ tọ̀ kódà tí yẹn bá rò pé nǹkan yẹn sábàbí ni gbé kìí ṣe fún gangan ni ó ṣe sọ fún mi pé kí yóò lè sọ mi àmọ́ mo kàn fi ṣe sábàbí ni mo kàn mo lọ kàn lónìí kì í sùn gangan ní sọ wá ẹ̀pá yẹn máa ń sọ yóò náà tẹ àpèlú ọlọ́run fal asbabu la yajusu ànyà la yajusu minha illa ma abahahu Allahu ta'ala ọ̀tán ntọ́ba bẹ́ẹ̀ lò sábàbí gan ntọ́lọ́n bá ṣe lẹ́tọ̀ ló lò ìyẹn lọ lè wá oúnjẹ kólóhùn ní ọmọ ìyẹn pé àpèlú ọlọ́run àkàrà àpèlú ọlọ́run so lẹ́yìn náà ntọ́lọ́n bá ṣe lẹ́tọ̀ wàrà sùúrù tó jíjẹ bá ṣe lẹ́tọ̀ máa ádámì ẹ̀ẹ́tì mọ́dọ̀ àlèyà ọ̀ gbọ́dọ̀ tó wá dìpẹ́ǹdì lérí nǹkan òun gangan bí alákojúwe orí ń fọ ní ìsìn ọwọ́ ara fẹ́ńsìkì olò àbọ̀dà parasamọ́ olò kọ́ wá di pé ẹ̀mí rẹ̀ ti wá gbà pé parasamọ́ yìí ló fún mi lálàáfíà èèyàn tó kó sí wàhálà ń bẹ̀ ọ́ pé parasamọ́ yìí yìí ń lò ní sábàbí torí oògùn ibà ni oògùn orí fífọ́ ni àmọ́ náà ni ó fún mi lálàáfíà

ọlọ́run bá ní máa ń ṣe ìwòsàn fún yàn tó ní pé èyí fi ń tọ́lọ́run bá ní wọ́n fi sábàbí ẹ̀ oníṣẹ́ inú tọ́lọ́run ní ká fi sábàbí wọ́n tó bá ń wọ aṣọ náà ni mo kàlẹ́ kà yìí ká kùrùsí yìí anábì ni wọ́n tó bá kàlẹ́ kà kùrùsí yìí ọlọ́run ó ṣe yóò yan màláìkà tí ó máa ṣọ so sábàbí tí ọlọ́run fẹ́ kú tọ́lọ́tọ̀ wọn. wa qawluhu wa tala qawlahu wọn ni gbólóhùn eh, sheikh eh, ah, eh, ah, gbólóhùn Udayfa tó ní wa ma yu'minu aktharu billahi illa wa hum mushrikun pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn nígbàgbọ́ ẹlẹ́bọ ni wọ́n wọ́n ní istadalla Udayfa radiyallahu anhu bil aya aya fi Udayfa fi aya yẹn ṣẹ̀rí ni o ala anna hadha shirkun fẹ́ bọ́ ni nǹkan tán dè mọ́ra yìí fàfi sihhatul istidlal ibẹ̀ láti mọ̀ pé ọlọ́láfíà kínyàn ọmọ ọlọ́láfíà yìí sí ẹ̀rí ala shirk al-asghar wípé ẹbọ kékeré bima anzala Allahu min shirk fi shirk al-akbar wípé máa ń bẹ níbi ẹbọ láńlá ẹbọ láńlá èyí ó tún rí ẹbọ kékeré náà li shumulil àyà torí àyà yìí kárí wọ̀dùkúlù fi musamman shirk gbogbo ẹ̀ náà àrẹ̀bọ̀ náà ni àtẹ̀bọ̀ معنى هذه الآية ولا تصروا يساجوا يتم آية عن ابن عباس نطر ابن عباس وغير أتلومي في كلام الشيخ الإسلام لن ينور الشيخ الإسلام تيمية وغير أتي عن ابن ثم آية والله أعلم ونوع بني لنمجي وفي هذا وفي هذه الآثار وإنه هو آثار تأكبر قد عن الصحابة إن الصحابة ما بين كمال علمهم ما يبين كمال علمهم إلا إن شاء الله يكمل في ما هو صحابة ما هو بالتوحيد pẹ̀lú tawhidi wama yunafihi ay yunafi kamalahu wọ́n sì mọ̀ nǹkan tí máa ń ma jẹ́ kí tawhidi ó gbé ní ara ni pé ìran tí máa ń lé tawhidi lọ yẹ́yẹ́ òun náà ni shirk mùsùlùmí gbọ́dọ̀ i ní tí kìí jẹ́ kí àbí ká ní àwọn màáṣí náà ní àwọn ẹ̀ṣẹ̀ tó kọ́ lọ́ba kọ́ mọ́ṣá làwa níbi ẹbọ ibi tó kéré ni àbí tó tóbi ni kọ́lọ́ kọ́ làwa ń bẹ̀ èyí tá a mọ̀ fẹ́ bọ́ ni tó kọ́ lọ́ba kọ́ mọ́ṣá làwa níbẹ̀ tó èyí tá a mọ̀ fẹ́ bọ́ ni kọ́lọ́ kọ́ mọ́ṣá àtàkùn ìjìnlẹ̀ fún wa bí anabi sọ̀rọ̀ sọ́lá tó lọ́ọ́ kọ́ lọ́wọ́ wa ni ó ní allahumma inni a'udhu bika an ushriku bika mimma ma a'lamuhu wa wa astaghfiruka mimma la a'lamuhu. so wallahu a'lam. asalaamu alaykum wa rahmatulah. ìbéèrè yìí lọ báyìí ṣé àfẹ́jáde àbíkí ìpàkíyèsí ni orílẹ̀ yẹn ah, ni ṣé ìyẹn èyí ló kọ iye ọjọ́ tí òun ó lò àti ohun tí òun yóò sí láyé ni n tí mo kéèsì ni pé bóyá mo ṣe ọ̀rọ̀ sọ ó ti yé báwọn so n tí mo sọ ni pé o ti kọ́ ẹni pé ọlọ́run bá ti kọ́ fún ọ náà nù níta àmọ́ náà ni pé yóò kí ọ fúnra yàn ọlọ́run àdéhùn sọ̀rọ̀ sọ́lá mi sọ̀rọ̀ àdéhùn pé ẹni wọ́n yóò wọ́n ni wọ́n rán màláìka sí wọ́n yóò máa rògbè kẹ́tì yìí wọ́n wà ní kí wọ́n kọ́ ọlọ́wọ́ pa aláṣẹ àrídìkì yẹn wà àjálè àtàkùn tó yẹn lò láyé tuntun akéwọn bá ṣe tuntun bá pé kéèyàn ní ọkọ fíṣẹ nìyẹn ní ọkọ òun tó yẹ ní kí wọn pa àwọn mọlẹ́kà ní àṣẹ kí wọn kọ ni tí wọn gbọ wọ àìdẹwò. oníbẹ̀rẹ̀ mi rè pé ẹ̀dá kò àwọn òbí o wọ́n ní àṣẹ fún un pé irun bẹ̀rẹ̀ yìí ọgbọ́dọ̀ fa kò fa kíákíá nítorí ẹ̀ ní òṣùwọ̀n kúrò lóúnjẹ mọ́ ẹ̀dá kò kúrò lè ṣe. ọlọ́run bá kí ó ṣàmì wà aláì irú àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ìbànújẹ́ lọ́la ní irú ọ̀rọ̀ yìí kéèyàn òbí wọn sọ fún wọn pé kọ́nà lè lọ́wọ́ káwọn gbà àbí wọn fásitì rẹ kalẹ̀ àbí tó bá ti kúnlẹ̀ èyí fọ́ ló ń jẹ mọ́ èyí fọ́ ló lè rí mọ́ èyí fọ́ ló lè rí mọ́ aláì irú kaba yìí aburú lágbára tó lágbára ni tẹ́ bá wo àwọn tí ń da aburú ìkalẹ̀ àwọn afọ́nbíyà yìí wà ní àṣírí wọn ti ń tú tí súnà ń tú àṣírí wọn súnà Nabi sallallahu alaihi wasallam ń tú àṣírí àwọn afọ́nibídé àyàtọ̀ àwọn afọ́nsúfì sọ àwọn náà wọn wá dákẹ́ wọn dákẹ́ gbogbo ọ̀nà tí wọ́n mọ bí sàkóbá ọmọ tó bá fẹ́ ṣe rú ẹ̀ náà ni wọ́n rìn káàkiri sọ ẹni tó bá fẹ́ ṣe wàláì di ẹ̀mí rẹ̀ mọ̀ pé ìyọnu ọlọ́run bá lòun wá mọ̀ pé súnà nẹ́bí sọ̀rọ̀ bá sọ́lá lòun ṣe irú nǹkan báyìí tẹ́tù máa mọ̀ pé ṣètọ́nù kó síbẹ̀ nù ẹ wo tó wáyé pé irun gbọ̀n yọ́pìs lọ́mọ ń ṣe o irun gbọ̀n àwọn homies ẹ̀ náà ní í ṣe àbúrò lè kún jákèjì tó lóun ṣe fáàrí tó wá gbé sókòtò sí ìbàdí wọn mọ̀ ní sọ̀n kankan o kò ní sọ̀n kankan tó àmọ́ ń gbà pé pé ti súnà nẹ́sọ̀rọ̀ sọ́lá òun ní polówó yẹ má sórí léyìí irú ẹni yẹn tí mi kàn sọ fún un òun ni pé kó fi ẹ̀mí rẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ni mo ń bọ̀ yàn tóbi yorùbá sí láyé ọgbà yìí ọgbà yìí àìmọye òbí gan tí o kọ́ mọ ọ̀rọ̀ pọ́ mọ òkúlẹ̀ fún mi kọ́ ọ̀rọ̀ pọ́ mọ eh, ọ̀rọ̀ ọ̀run gbà kọ́ kí ni ìní kò ní ráyè tọ́ ma kò ní ráyè tọ́ ma tọ́ ma ó sì ṣe ayé rẹ̀ ó gba ayé rẹ̀ àpọ́nlé ni ó ti yé báwọn tó bó bí òbí òun síláyé ó sáyé rẹ̀ tó wọ́n ká gbìyànjú má ṣe àìló ti sí bàbá wọn àbí màmá wọn má ṣe dáadáa má ṣe dáadáa tiẹ̀ lọ kó làkàn má fọlọ́ oúnjẹ má tó bá tiẹ̀ lọ má jẹ́ ká gba oúnjẹ kò ṣe dédé òfin kò ṣe dédé ẹ̀sìn ọlọ́wọ́ bá lọ́wọ́ rẹ o oúnjẹ kò ṣe dédé súnà mẹ́bí o kò ṣe dédé súnà mẹ́bí sallallahu ẹ̀rí pé orin kan mẹ́ta àwọn orin fàárùn súnmà àárùn súnmà àárùn ṣàkọ́ olùmọ́ríyí ní ajílẹ̀tọ̀ àrùn fàárùn lórí ibú ni láì fi ni áá ìwà òpònú ni kó jẹ pé ṣàkọ́ olùmọ́rí ní tó kó fìtínà bọ̀ ní tó kéré ibú bọ̀ tó obìnrin súnà nẹ́bìsì ní ajílẹ̀tọ̀ àrùn torí oúnjẹ àà torí oúnjẹ dákun mú ẹnu rẹ sọ́dọ̀ náà wà mẹmẹ rẹ sọ́dọ̀ náà wà náà náà ọdún tọ náà ọdún tọ sọ kọlọ kọlọ ṣàbàbà torí ẹni yìí kọmọdé ọlọ́wọ́ bá tí wọ́n ti dáadáa sí wọn wọ́n ti dáadáa sí wọn aláì kò yé wọn wọ́n rò pa burú nìkan tó ń ṣe wọn. kéde ṣe ẹjọ́ wọn o àwọn àfa burúkú ni o àwọn àfa burúkú ni o àwọn àfa burúkú gbàtó gbàtó òṣèṣúná nẹ́sọ̀rọ̀ sọ́nà tó òun fárùngbà òun wọ́n sókò tó ń lẹ̀ òun ṣe gbogbo aburú kí wọ́n ipa burú ló ń ṣe ó làwọn èèyàn alágbájá alágbájá ni lọ́dọ̀ wọn àmọ́ ìjọ tó bá ti rí ìjọ tó bá ti rí aburú tó ń ṣe wọn ni ti sọ nìkan fẹ́ ṣe wọ́n fẹ́ sọ̀rọ̀ á tẹ̀lé yìí ó wá bẹ́ sọ̀rọ̀ nípa oúnjẹ òkú ó wá lọ lè gbé bàbá òun wèrè rédíò mu ní lágbájá bàbá yìí lọ́rọ̀ lè gbé wèrè rédíò kó wá sọ̀rọ̀ oúnjẹ òkú tí wọ́n náà mọ̀ tí wọ́n náà mọ̀ pé eléyìí ọmọ kéwú wọ́n náà mọ̀ tó òun ni pé táwọn yẹn bá fẹ́ ṣàbòsí wọn á díjú ó díjú wọn mọ̀ mọ̀ díjú ni bàbá ni olódò lẹ́ni ẹ̀ ń ti sọ̀ òun ló pé wa ah, tẹ̀ olódò lọ́rọ̀ ti yín gan ẹ̀yin kẹ́mọ̀ ìwé kọ̀ mọ́kẹ́ wù tó yóò wá di pé tí wíwù náà ni tó ní pé kẹ́ni yẹn kó fọ ẹnu balẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ kó sọ ọ̀rọ̀ bí wọn ò sí láyé wọ́n sì ẹ̀mí rẹ̀ ọlọ́wọ́ wọn ṣáà sàánú fún wa sáà máa ṣe dáadáa sí wọlé máa ṣe dáadáa sí wọlé torí kọ́ ọba ní wa in jā'ahākā alā an tushrika bī mā laysa laka bihi 'ilmun falā tuti'humā tó tọ́ bá ní kó ṣe tó takò fi ọlọ́run ọjẹ́ bọ́ ni ọjẹ́ ṣẹ̀ náà ni ọgbọ́dọ̀ tẹ̀lé wọn. لا طاعة لمخلوق في معصية الخالق والله أعلم السلام عليكم وعليكم السلام ìbéèrè ń báyìí ẹ kí ni ìṣẹ̀lẹ̀ àṣọ nípa ẹni tó kúrò níbi ìlú nítorí pé wọ́n múná lọ ní mọ́sálásí ó fẹ́ tan jẹnẹrétọ̀ bákan náà kí ni ìṣẹ̀lẹ̀ àṣọ nípa ẹni tí ó tìrù ní ìta mọ́sálásí tí àyè sì wà nínú mọ́sálásí láti tó sápòpọ̀ ọ̀rọ̀ àwọn jàmá. náà nínú ẹni tí ó jáde kúrò ní mọ́ṣáláṣí torí kan mú jẹnẹrétọ̀ lọ ẹni yẹn ṣe mistake ọlọ́run kan mú náà lọ wá fún ọ̀tọ̀ jẹnẹrétọ̀ ẹni yẹn kò ṣe dáa tó. ṣùgbọ́n láti mú náà lọ ah, wọ́n kí tó wọ́n kí ọ̀rọ̀ ẹ̀ tó ìjọba kí wọn kan àti tó pé irú àwọn àwùjọ kan bẹ tó ṣe pé tán lè ìnira kí ó bá àwọn tí wọ́n ń kírun ah! kò ní ṣe díẹ̀ àwọn akóró àwùjọ tó wà yìí ni ah, kò ní ìkẹlẹ̀ wọ́n jáde àmọ́ àwùjọ kan bẹ bóyá wọ́n ń lo ac tó kí tán bí lè paná pẹ́rẹ́ báyìí ìnira ooru tí ó ṣẹlẹ̀ akẹ́lẹ̀ báwọn bóyá ìkẹlẹ̀ lè já àrùn ìkẹlẹ̀ lè tan ac yìí ìṣèǹtì obìnrin bẹ̀rẹ̀ maslaha al-musallin al-maslaha al tuntun láǹfààní irú ẹ̀ náà ni kọ́mọ kí wọ́n lọ́wọ́ kẹ́ni káwọn kan kí wọ́n dúró bóyá káwọn ṣọ́ àwọn tí wọ́n bá fẹ́ ṣàbúrú àbí nǹkan turu àwọn ènìyàn kan ní irọ́ òun ìmẹ́sàn kankan ìmínú kí wọn ẹni wọn gbọ́ ẹ̀sìn yé níjẹ́ báwọn so kí wọ́n dúró kẹ́ wà lóṣù kan bóyá ọlọ́pàá ní àbí àwọn tí wọ́n fi ṣọ́ nìkan sí nǹkan tí ó ń bẹ̀ so wọ́n lọ àìdán náà ẹlẹ́ẹ̀kejì wọ́n pé kí wọ́n máa kírun ní ìta mọ́ṣáláṣí tó kíṣẹ́ mọ́ sí wà á ah, bírú ẹni yẹn dàbí ẹni tí ń dárun kinu ànábi ńlá sọlá tẹlẹ mọ èyí sọlé kálífà jama wáhìlá ẹni tó bá ń dárun kílẹ̀ yìí jama ẹni yẹn ní ọ̀rọ̀ sẹmu fàdà ẹ kálífà eh, sọ tó pé òun ń dárun kílẹ̀ yìí jama ẹni ní ọ̀rọ̀ tòwé náà ni pé òun lè dúró sí ẹgbẹ́ mọ́ṣáláṣí tó pé ayé sì kù nínú tó bá mú ọ àtàwọn oníbẹ̀rẹ̀ yìí ẹ̀dàkùn ẹ̀ròyìn sàárò fún wa bóyá ẹni tó ṣe dáadáa tàbí aláburú. sàárè tó ṣe nǹkan tí wọ́n pa lọ́kọ́lọ́ pé kí ìròyìn rẹ̀ kó dé kó wọ́n rẹ̀ nínú ẹ̀yọ wa nù. wọ́n ti mọ̀ pé sàárè pé tó bá ṣe dáadáa irú ẹni tó bá ti kú tó gbé sínú sàárè náà ní ìrànwọ́ ti bẹ̀rẹ̀ sàárè yóò sì jẹ́ àyè kan ẹ̀mí ọ̀gbọ̀n tó ń lọ rẹ̀ ọ̀gbọ̀n jẹ́nà fún tó bá jẹ́ ní rẹ̀ ìṣẹ̀lẹ̀ pé ó jẹ́ àbàtà kan nínú àwọn àbàtà jẹ́nà ìrìn pé àti ibẹ̀ ló ti máa fẹ́lẹ̀ pé òun ń ṣẹ̀mí rẹ̀ òun gbádùn pé á mo ti mo ṣe ní ayé ìyá mo ti rí ẹ̀sán rẹ̀ láti bẹ̀ nínú àlẹ́bí tó sọ máa ń fẹ́ tó bá ti kú àkíyàmọ̀ ẹ̀sìn bẹ̀rẹ̀ lọ النبي صلى الله عليه وسلم يقول لك يعني يعني القبر حفرة من حفر النار لو جاء يهوفون إنه يهوناني gbẹdọ wa jẹ ti ó ṣe àìdánilé ayé tí kò sí ọlọ́run ọba tó ń ṣọwọ́ pẹ̀lú ọlọ́run tó ṣe kúndùn pẹ̀lú ọlọ́run tí ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ ju àwọn iṣẹ́ rẹ̀ lọ sòrò jìyà nínú sàárè fi jìyà sàárè rẹ̀ kí wọ́n kan jìyà ọjọ́ gbèǹde ti àwàkìyàmà tó bí alẹ́sọ̀ sọ́nà wọ́n ṣàlàyé fún wa nìyẹn tó ẹ wo Abubakar Siddiq radiyallahu anhu wọn tá bá ń sọ̀rọ̀ nípa bí wọn tá bá ń sìnkú wọn wọ ẹ̀kú wọn ṣe kí nìkan Abubakar Siddiq tó ń sọkún àwọn àtàwọn bá gbé òkú sínú sàárè báyìí Abubakar wà bẹ̀rẹ̀ radiyallahu anhu wọn wà bẹ̀rẹ̀ ẹ̀kọ́ àwọn ẹtí wá kíyèsí kíní lára rẹ̀ wọn àbí pé kí ló dé wọn ni ah tó máa ń wò ni pé tínú sàárè bá ti dáa á jẹ́ pé ẹ̀kẹ́ àmọ̀dá gbẹ̀ni gbẹ̀ni ìbẹ̀rẹ̀ ìṣirò sẹ́yìn ó ti bẹ̀rẹ̀ so kọ́mọ̀ bá kọ́mọ̀ sọ̀rọ̀ sànú fún wa kó ní gbogbo àwọn kan yìí kó ní kí fún ilẹ̀ lẹ́yìn wa kó lè lè wa jìnà Assalamu alaikum tula barakatu. Onígbọ̀dọ̀ ìbéèrè pé okòó sọ wáyé pé ìbéèrè mi lọ báyìí ìsáf. Ẹ dákun irú àkàrò wo ni èèyàn máa ń ṣe tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù àti wípé mo nídìí ìmọ̀ràn lọ́wọ́ yín torí pé torí mo sì bẹ̀rẹ̀ ṣọ́ọ̀fù lọ́nà ti pẹ́ kò sí ọjà bíbẹ́ ohun tí mo wá nídìí ní àwọn àdúrà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ní kí irú ènìyàn báyìí máa ṣe jazakumullahu khairan. ọlọ́run bá san ẹni ní ọ̀ṣọ́ lórí ọlọ́run bó ṣe bá wà bí àbùkátà rẹ̀ náà wọ́n ní pé bíbi ọlọ́wọ́n ọba náà nìkan nìyẹn ó dúnlé má pàtàkì jùlọ ní àwọn àsìkò tí anábì sọ̀lọ́ ọ̀nà sọ́nà títí pé wá pé àwọn àsìkò náà wà lọ́wọ́ gba àdúrà ni ṣùgbọ́n yàtọ̀ bá jí ní òru ọmọdé ọlọ́wọ́n ọba lọ́wọ́ ọ̀rọ̀ ọjà mi yìí bá mi ṣe àtúbà mi mójútó ojúkú dá mùsùlùmí ọlọ́dún kó rí bẹ́ẹ̀ dínkù tó ìrẹ̀lẹ̀ yìí bóyá ìbẹ̀lọ́ ọba lọ́tọ́ bá yẹ tashahud gbẹ̀yìn fún ọdún sí ìbẹ̀lọ́ ọba tó bá kẹlẹ̀ tó bá jí àwọn ọmọ kọ́ńtà lẹ́nu kàṣẹ lọ́wọ́ ẹni as'aluka ilman nafiyan wa rizqan tayyiban wa 'amalan mutaqabbalan kéèyàn kó ń dídí ní ọkọ máa kó máa tà á tó ọlọ́wọ́ bó gbàdúrà rẹ̀ kámọ́ kájú kámọ́ kájú kọ́lá àwọn tó ń lọ lè ń sógun tí wọ́n sógun dèémánlé dèémánlé ẹbí wọ́n lẹ̀ ẹbí fọwọ́ ẹbí wàláyà máa yẹ gbàlà wọn náà sọ pé kọta ajé ò wá mọ lọ́rẹ́ kan ó padà sọ fún mi Franklin ní máa ń sọ fún ẹ ẹ ń sira yín ń gba yín lójú ni nìkan yóò ní àwọn afáàtọ̀ hàn tán àwọn afáàtọ̀ hàn tán lòún wá káàkiri bí ṣe máa ń wí náà nù ọ̀rẹ́ mi ń ta rẹ̀ sí lọ́jà ni ní àwọn afáàtọ̀ hàn tán ní wá káàkiri ní ẹ wọ́n sì yọ tán àwọn afáàtọ̀ hàn tán wọ́n yà tán rẹ̀ ọwọ́ adé ọkọ̀

والله سبحانك اللهم وبحمدك نشهد أن ìyẹn lè máa ni ọ̀sán lè máa tó ìyẹn parí rẹ̀ rà lọ́sọ̀ Wọ́n bèèrè pé ṣé kí ẹ máa lọ pé ẹ̀yìn ìtàn dùgbùmọ̀ ọ̀rọ̀ ní pé àwọn ìgbé ọ̀kan ní pé tọ́májò òkú wọn ń sábà pé àwọn ẹ̀ka ìgbé wọn. ọjọ́ àkókò ẹ̀tùnúnà kìtà àgbàdo wọn kà síra wọn wọ́n tẹ̀lé ara sùn ń kọ́ ń kọ́ra wọn bá ti di fún ìsànkà Ṣé kó wá jẹ́ bíi dè, ṣé kò sí jẹ́ bíi díà? ولا ولا ولا واقعي fún bí ẹ̀sọ́ ti kú. ọjọ́ àwọn ọba tó yẹ ní pé tàbí àbúyá ní káwọn ẹgbẹ́ ẹ̀jẹ̀ ní ìgbà ìgbà ẹni tàbí ẹ̀wọ̀n ní ìgbà. ọlọ́run ọmọdé kúrú yá kí wọ́n dáná. wọ́n á fẹ́ ṣe sàrà lọ́tọ̀ dáná kẹta wọn yóò fẹ ẹ mọ sàdúrà rẹ wọn ni bá mọ sàrò mọ sọ sàrà fáwọn òbí rẹ kò sí bá wọn. kì í ṣe táìmù tó kú nù o ó jẹ́ wọn ti pẹ́ ẹ̀hán bó ti pẹ́ kẹ́kọ̀ọ́ kì í ṣe káyọ̀ tí wọ́n máa kẹ̀ ọdọọdún mẹ́wàá lónìí ọdọọdún kẹ́kẹ́ lónìí ó lé lọ́kẹ́ ọ̀kan wò pé bóyá ènìyàn ti kú bí oṣù mẹ́fà nìyẹn àbí oṣù méje kí ọkọ̀ wọ̀ kọ́lá yẹn sàrà fún ẹ̀ yẹn sàrà fún ẹ̀ كما بيتنا سيوني كما تقول شباب يا كل الله ونجي اللهم اغفر لي عمو لأبي وأمي ولا بريج ولا يسر وقال أنا قد يمالي فيك ولا ميقا سوري فو kìí ṣe kó ṣe ó kún wa ní ká ṣe fún ni. ní wọ́n ti bá ti kó ìgbà tí wọ́n ṣe é ìgbà tí wọ́n ṣe é. Abá Sáàjì tó bá yẹ tán kó fún mi ní rántí kó fún mi ní àlùmọ́álì méjì ó ti yé àlùmọ́álì méjì bẹ́ẹ̀ mú lọ́la rọ̀ tí yóò ṣe mo máa ń gbọ́ pé wọ́n ní kò dá sí ọ̀nà àgbẹ̀ ìjọba ilé àwọn ìlú máa ṣe ìlú náà ti ṣe ìgbà téèyàn bá béèrè lọ́wọ́ mi pé ìmọ̀ èrò wa lè ní ẹ̀rí tí máa ń